أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لثوابه أنعم بإنزال كتابه يشتمل على محسن ومتشابه فأما الذين في قلوبهم زيغ فيتبعون متشابه وأما الراسخون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيابه صلى الله عليه وعلى آله وأصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم القيامة وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم ولو وبعد ọba tí ó sọ ẹ̀mí wa bí òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tẹ̀síwájú ìfọ̀kánì ìtẹ̀rí tí ọlọ́run bá tí wọ́n wà pẹ̀lú wa bí àná nínú súrọ̀tù sọ̀dá àta ayẹ ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn ní èyí tí a ṣe ìtumọ̀ rẹ̀ àti àwọn àdájọ́ míì tó wá nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo ìdájọ́ tó wá lẹ̀ ní ìdájọ́ ìjà léè tí a fẹ́ mú ẹnu àti àsìkò tó lọ ṣùgbọ́n tí a tó bẹ̀rẹ̀ láti máa ṣe àlàyé ẹ̀ a ó kọ́kọ́ ka àwọn àyà ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn-ún tó kú lọ́nà síwájú kí a tó bẹ̀rẹ̀ ọlọ́ni wọ̀nyí yẹ ìsìlẹ̀ nígbà mọ̀ ẹ́yìn ní ìṣẹ́ àrùn náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى يستوي الذين كان حقهم يؤتبهم فعدتهم وعدتهن ثلاثة أشهر وإلى أن لم يعد وأولاد الأخبار أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر أنزله إليكم ومن يتق الله يكفر عنه عاقبه ويعطي له أجرا ọ̀rọ̀ náà bá ó ní àwọn obìnrin tí wọ́n ti jápọ̀ náà wípé wọ́n máa ṣe ṣáríbọ̀ òun tí ó ṣe nǹkan oṣù nínú àwọn obìnrin mùsùlùmí tí wọn bá máa kí ni táwọn ọkà láti ṣe ìjà ó ní pé wọ́n ka ọjọ́ oṣù ọjọ́ oṣù mẹ́ta bákan náà ni obìnrin tí ó fi bẹ̀rẹ̀ sí ṣe ṣáìbà ṣùgbọ́n obìnrin tó bímọ àsìkò ìjà tiẹ̀ ó ní ìgbà tí ó bá bímọ tó bá bímọ òun èyí ni pé obìnrin tó lóyún ìdá àti ẹ̀rọ ni ó bí màlúù ẹ̀ sọ eléyìí ó ní ìdájọ́ tó wá nu ààyè yìí sọ kí wá ní dáńtẹ̀ ní ìdá à ń sọ pé ìdá ìdá kí ni ìdá náà kí ni hikma tó ń bẹ́ẹ̀ kí ni àwọn májẹ̀mú tó rọ bàtà. àkọ́kọ́ kẹ́nà ìgbà onye ní òǹkà torí pé amú láti di àgbẹ̀ ó ní òǹkà òǹkà ìdí ni pé ẹnì tí ń bá ń ka nǹkan tí ó ní mẹ́ta òun náà yóò máa ni ẹni tó bá ń ka oṣù mẹ́ta náà ni ó máa bákan obìnrin tó bímọ dáadọ́ tó ká sọ pé ó dìgbà tó bá obìnrin tó lóyún tá ló dìgbà tó bá bímọ kí èdè àrùn tó parí òun náà àwọn ọjọ́ àti oṣù náà ni wọ́n máa kà ní tó kù tó wọ́n ti bímọ èdè náà ti a ti pè ní ìdà ṣùgbọ́n náà ní èdè ṣẹ̀ríà òun ni ó kọ fún àsìkò kan pàtó tí obìnrin yóò dúró dè láti fi jọ́sìn fún ọlọ́run ọba àbí kọ́ pé yóò fi jẹ yóò fi banújẹ́ ọkọ rẹ̀ tó kú àbí torí kí a lè mọ àmọ̀dájú pé kò tó lóyún ẹ̀ níwájú kó tó lọ fẹ́ ọkàn míì ó ní à ń pè ní ẹgbà tó ẹgbà yìí ohun tó máa bí òun náà ni àtọ̀láàkì tí ọkọ bá kọyàwó awil wafat àbí tí ọkọ bá kú ọlọ́mọ bí ìjà ẹ̀rí lórí mashru'iyya rẹ̀ ọ̀nà ni àyà àti kàtàlánà àtẹlẹ́ ìta àtàtẹ́yì wọ́n ní والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء obìnrin tá a bá kọ́ ọ lẹ̀ wọ́n dúró sínú ilé wọn ní ẹ̀jẹ̀ mẹ́ta bákan náà ọ̀rọ̀ lọ́ni wọn nàbí ilẹ̀ wọn náà ìtọ̀wọ̀fọ́wọ̀n nínkum ويذرون أزواجا يتربصن بأنفسهن wọn أشهر wọn. ẹ̀yin obìnrin tí ọkọ yín kú tó fi ní sílẹ̀ sáyé ẹ rọra dúró díẹ̀ fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá síwájú kẹ́ tó kúrò ilé ọkọ yín tàbí kẹ́ tó ṣe ìgbéyàwó mi. hikma tó ń bẹ ń bẹ ni pé ó fi jẹ́ pé a mọ̀ pé obìnrin ó kúrò ní ilé ọkọ rẹ̀ kì í ṣe pé ó lóyún torí ká má lọ gbé ọmọ ọba fún ọ̀sùn. bákan náà tó bá pẹ́ kíkọ́ ọlẹ̀ ni ká lè pé ọkọ̀ láyè láti ronúkúwàdà kí ọkàn rẹ̀ ó tutù ó kábàámọ̀ lórí pé òun kọ̀yàwó òun láti fi dá ìyàwó rẹ̀ padà àbí kó jẹ́ pé torí ìbànújẹ́ ọkọ tó kú torí pé ṣíṣe bẹ́ẹ̀ ìwọ ọkọ ni. ṣùgbọ́n ìgbà náà ń kó oríṣi oríṣi méjì ni àkọ́kọ́ nú ẹ̀ òní ìgbà tó wà fà òní ìgbà tó bèrè máa ṣe tọkọ ìdákú ẹlẹ́ẹ̀kejì ìgbà tó fẹ́ràn òní ìgbà tó bèrè máa ṣe sí ọkọ bá kọ́ alákọ̀ọ́kọ́ tí ó ṣe ìgbà tó wà fà tí ọkọ rẹ̀ bá kú ọ̀rọ̀ ìyẹn ni lórí obìnrin tí ọkọ rẹ̀ kú tó fẹ́ gbà èyí pé ó dúró sílé fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ṣùgbọ́n obìnrin tí ó fẹ́ gbà yìí àlámọ̀rí méjì ló pé sí ìmọ̀ ọkọ̀jẹ́ pé olóyún ló síwájú kọ́kọ́ rẹ̀ tó kú àbíkọ́jẹ́ pé kò lóyún so ìkíní wọn ẹ̀yìgbà àwọn yàtọ̀ tó bá pé obìnrin tó lóyún sínú ń bà tọkọ rẹ̀ sí ẹ̀yìgbà rẹ̀ tó bá ti bí manuel ó dà bọ́pọ̀ ẹ̀ kú lónìí tó bí manọ́dà ìgbà tí ẹ ti parí nù kódà gan bó ṣe lẹ́yìn wákàtí kan tọ́pọ̀ ẹ̀ kú ló bí ma ìgbà tí ẹ ti parí nù torí الله ọlọ́run وأولاد tó حم wà أجلهن أن ajánuhun حملهم àyànfà náà hàmlàwò àwọn obìnrin tí wọ́n lórí dúró àsìkò tí wọ́n tó fi ṣe ìgbà ó ní àsìkò tó fi bímọ. bákan náà àdéhùn miswar ibn mukhrima wípé arábìnrin kan pè ní sẹ̀tọ̀ ìyẹ̀tọ̀ àṣìyàní ó bímọ lẹ́yìn ìgbà tọ́kọ rẹ̀ fún fún àwọn alẹ́ tó ṣe é kà ẹni pé ọjọ́ díẹ̀ ló wá wá sí ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wá gba àṣẹ látọ̀dọ̀ Ànábì àtọ́lá ìpé pé òun sì gbéyàwó mìíràn فأذنت له ha لها فنكها na fún láti ẹgbẹ́ tó lọ ṣèyàwó mi lẹ́yìn ìgbà tó bímọ tán fún ọjọ́ bíi mélòó lẹ́yìn ìgbà tó kọ̀ òkú eléyìí ti mọ̀ pé tóbìnrin bá ti bímọ kódà kó ṣe ẹ̀yẹ wákàtí kan ni òun ti parí ẹ̀ka rẹ̀ nìyẹn ṣùgbọ́n tóbìnrin bá jẹ́ pé kò lóyún síwájú ọkọ̀kọ̀ rẹ̀ tó kú ẹgbẹ́ àti tiẹ̀ oṣù mẹ́rin ni pẹ̀lú ọjọ́ mẹ́wàá eléyìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ọkọ rẹ̀ ti kú kò sí yàtọ̀ ọkọ ti wọlé sọrí ni àbí kèké tí ìwọlé sọrí obìnrin tọkọ fẹ́ tí èkí ìwọlé tọ̀ òun náà ń fẹ́ ìjà oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá torí pé ìtumọ̀ tó wà níbi ìyẹn kìí ṣe pé a lè mọ oyún bẹ́ẹ̀ nínú àbí òsínú ẹ̀fẹ́ torí ìbànújẹ́ lórí ọkọ mi ìdínú tọ́lọ̀ ti sọ pé wà lẹ́rí ilẹ̀ ìtọ̀wọ̀fọ́n lẹ̀ nìkan wọ́yà dàrú na àjùwájà èyíkéyìí nínú yín tó kú nínú yín tó sì fi àwọn obìnrin àwọn ìyàwó sílẹ̀ yàtọ̀rọ̀ bọ́sùlẹ̀ bí yìí na àbá àtọ̀ aṣòrí wà aṣọ̀rọ̀ wa àwọn ìyàwó yẹn wọ́n kóra dè wọ́n mú sùúrù díẹ̀ nínú ilé wọn fún oṣù mẹ́rin àtọ̀jọ́ mẹ́wàá. فإذا بلغن أجلهن ثم واقي أشكو تادم كوي فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف وفي أبوك كالوني نبوبون سوى بكي بالوارا yálà wọn jáde wọn ò lọkọ ní ìmọ̀lì àbí wọn ti wà lọkọ ní wọn tẹ ìgbà tí wọn bá ṣe àwọn náà wọn máa ń bí màá tó àmọ́ ní ilẹ̀ àbí yẹn ọlọ́run ọba gbogbo ní kẹ́ǹsì ilé ayé ní kò ní àbọ̀ rẹ̀ lóòjọ́ tó gba ìfẹ́yà rẹ̀. ẹgbẹ́ kejì ó ní ìdá tó tọ́ra ó ní ìdá tó jẹ́ pé ọkọ kọ ìyàwó ni ló fi ń ṣe ìdá ìdá yẹn ọ̀rọ̀ ẹ̀rọ náà lórí obìnrin tí ọkọ yálà kọjá pé ó kọ torí pé wọ́n ti fásitì ìgbéyàwó náà ẹni pé wọ́n túgbéyàwó ìgbéyàwó náà kà torí aburú kan tó wà níbẹ̀ yálà ọ̀rẹ́ tó wọ́n fẹ́ra wọn àbí kọjá pé nǹkan pátákì rẹ̀ tí ò jẹ́ kí ìgbéyàwó yẹn jẹ́ ohun àbí ọkọ ló ti ẹ̀wà kọ̀ àbí ìyàwó gan lọ́kọ̀ọ̀kọ̀ pẹ̀lú ọ̀nà pé sọ yóò fún ọkọ nínú. yọ̀ọ́ dá padà fún ọkọ ní ìtọ́nà lórí ìgbéyàwó náà. so àwọn yìí ignan bẹ lórí àwọn náà. bákan náà àwọn obìnrin tó ṣe ń dá ní ilé bákan méjì ni ń máa kọjá pé wọ́n lóyún sínú tàbí wọn ò lóyún sínú. àwọn obìnrin tí wọn lóyún sínú àwọn náà yìí máa fẹ́ pé obìnrin tó ń ṣe ìgbà tó ń ṣe àìbọ̀ ni àbí èyí tí ò ti ẹ̀ṣẹ̀ àìbọ̀ mọ́ yálà torí pé ó kéré pé ìbẹ̀rẹ̀ àbí torí pé ó ti dàgbà kò ṣe mọ́ sọ ìdájọ́ wọn báyìí sọ wáyé pé obìnrin tó lóyún sínú ni ìgbà díẹ̀ nǹkan kan náà ní ti wà fáà òní tí wọ́n bá ti bí manuel ìgbà rẹ̀ ti parí nìyẹn nǹkan tó bá pé obìnrin tí ò lóyún nínú ni tó sì jẹ́ pé ó ń ṣe tó ń ṣe nǹkan oṣù ìdá àti tiẹ̀ ó ní ó ṣe nǹkan oṣù mẹ́ta ìlú tó kó rí ẹ̀jẹ̀ mẹ́ta lẹ́yìn ìgbà tó bá mọ́ra lórí ẹlẹ́ẹ̀kẹta ó ti parí nìyẹn. tó bá jẹ́ pé ẹni tí kì í ṣe nǹkan oṣù bọ́yá nítorí kó kéré àbí torí kó ti dàgbà kò ṣe nǹkan oṣù mọ́ òun náà ìdá títí wọn òun ní oṣù mẹ́ta pérépéré síwájú kó tó kọra wọn. eléyìí ó ní àlàyé ìjà ṣùgbọ́n mi wà ó ní ìdájọ́ obìnrin ta kọ́lẹ̀ síwájú kí ọkọ tó wọlé tán obìnrin tí a kọ́lẹ̀ síwájú kí ọkọ̀ tó wọlé sọ̀rọ̀ ọ̀rẹ́ ká lọ́fíìsì kankan èyí tí ọkọ̀ ẹ̀ síwájú ọkọ̀ tó wọlé sọ̀ ó yàtọ̀ sí èyí tí ọkọ̀ kọ̀ sílẹ̀ síwájú ọkọ̀ tó wọlé sọ̀ èyí kọ́kọ́ kú síwájú ọkọ̀ tó wọlé sọ̀ kí ni tá a sọ́n parẹ̀ àní yóò tẹ̀ ìjà tí wà fà oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ṣùgbọ́n èyí tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ síwájú kó tó wọlé kọ̀ eléyẹn kí ẹgbà kankan tí ó tó torí ọ̀nà ọlọ́run tó ní ayé ọ̀dẹ̀bí na àmàlú ìbáàdà káàkiri mọ̀lúmọ̀lú náà sí kẹ wá kọ̀rọ̀ sílẹ̀ síwájú kẹ tó wọlé tọ̀wọ́ ẹ kò sí ìjà kankan tí ó ṣe lórí yìí torí ìdí èyí fàmọ́sí òun lọ gbogbo ẹ̀bùn àti dáadáa fẹ́ bá ṣe fún ẹ̀ṣẹ́ fún wọn wọ́n bẹ́ẹ̀ òun lọ ẹ fi wọ́n sílẹ̀ fún ọmọ lọ sàrà hàǹjẹ̀mìnà ní ti sílẹ̀ tó dáa pẹ̀lú pé gbogbo àwọn ẹran tó pọ̀ sí wọn ní ìwọ̀ ẹ̀sìn wọn eléyìí ó ní àlàyé lórí ìjà tó àkọsí orí àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ọ̀rẹ́ ní fàtìmúhùnà. أسكنوهن من حيث سكنتم من أسكنوهن ولا ضالين يضيقوا عليهم وإن كن أولاد وإن كن أولاد حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأسلموا بينهم واتبعوا يحتمل بين الصمد معه وإن تعاطفتم فتشجع له أخرى قال أني أدخلوهن من حيث سكنتم من وجدكم ẹkún wọn ní ibùgbé ibi lẹ́yìn náà ń gbé èyí ni pé obìnrin fẹ́ ẹ̀kọ́ sílẹ̀ tí ó fẹ́ ìjà ẹkún ní ibùgbé tí ó gbé tí ó fi parí ìjà rẹ̀ níbi tẹ́yìn náà ń gbé pẹ̀lú déédéé agbára yín lè wúdi bùkún déédéé agbára yín. ولا تضروا ولا تضروهن لتضيقوا عليهن ẹ má ṣe fara ni wọ́n torí pé ẹ má ṣe ṣe aburú sí wọn kẹ́ ẹ lè fara ni wọ́n gẹ́gẹ́ bí kẹ́ ẹ inú ilé tí wọ́n wà ìtọ́lẹ̀ síwájú kẹ́ tó kọ̀ wọ́n wọ́n jáde kú mbẹ́ wọ́n wà lọ sí ààyè míì tí ò tó ibi tó ń gbé tẹ́lẹ̀ àbí tẹ̀lé ní ìṣòro àwọn àtàwọn ọmọ ni wọ́n jọ máa gbélé tó jẹ pé ń dájú ní tẹ́lẹ̀ lọ yàrá àbí oríṣiríṣi ọ̀nà láti fi palára láti rí pé ẹ kò náà máa wọ̀nyí kúnnà wò láti hàn tó bá pàwọn tó lóyún ní nínú àwọn àyàwó ní. فأنفقوا عليهن حتى يضعن حملهن ẹ máa kọ̀ntínú láti máa jẹ fún wọn láti máa mú fún wọn títí wọn fi di ọmọ nígbà nínú wọn. فإن أرضعن لكم فآتوهن أجورهن tó bá wá bímọ tán tó bá wù wọ́n wọ́n bá ń sun ọ̀rọ̀ lẹ́yìn ọmọ tó wọ́n bí òfin ọmọ tiwọn tó bá wù wọ́n lọ́kàn. wípé àwọn ẹni wọn tọ́jú ọmọ náà tí wọ́n fún lọ́yà wọn ẹ fún wọn ní ládàá àwọn ẹni pé owó fífún ọmọ lọ́yà ẹ láti wọn. wà á bẹ́yìn nígbà tẹ́ ẹ máa ń sọ òwò báwo ni kí ni tẹ́ ẹ máa lórí fún ọmọ yín lọ́yà ẹjọ́ sọ̀rọ̀. ní ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ gbọ́ra ẹni yé ní ti dáadáa kíyàwó kọ́mọ́ sì dáyé tí ọkọ ò ní yé nìkan bẹ́ẹ̀ sì náà ni kí ọkọ kọ́mọ́ mú iye tí ìyàwó ò ní gbà wọ́n yìí ta àkọ́sùn tó bá tiẹ̀ wá nira pé ẹ lè come into compromise èyí pé kí ọ̀rọ̀ yín kó yé ara yín nípa pé wọ́n fún ọmọ yín lọ́yàn. فستطبع له أخرى أو عواو بيريني فاتا يخل سوق ما يلايا اي آية عطاء لي يسر قولي أكلوا المطلقات من نسائكم في أسماء عدتهن مثل تتلاقوا على قدر سعتكم وطاقتكم ẹ fún obìnrin tẹ ọ̀sílẹ̀ nínú àwọn ìyàwó yín ní àsìkò tí wọ́n ń ṣe ìgbà lọ ẹ fún wọn ní ibùgbé irú ibùgbé táwọn ìyàwó yín náà ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ti lágbára lọ. wàlá tẹ́lẹ̀ àkóbì yìí nàbọ̀rọ̀ ẹ má fi aburú kàn wọ́n bí ìgbọ́ yìí kó àrídìí nàbọ̀rọ̀ torí kẹ́ fara ni wọ́n ní ibùgbé. فإن كان نساؤكم مطلقات ذوات الحمل طبعا يقول بنتا يقول يا قل يتن فأنفقوا عليهن في عدتهن nígbà tó ń ṣe ìgbà lọ́wọ́ yẹn ẹ̀tọ́jú ẹ̀ ẹ máa jẹ fún ẹ máa mú fún káàkiri àyàbá àlàkàmùlà òun títí wọ́n fi bímọ. tọ́mọ́ ti wá bímọ tán a ti yóò máa lọ sí ilé òbí rẹ̀ àbí ilé tó bá ní lọ. ọmọ tó wá dùn ọmọ pé ọmọ tẹ́tẹ̀tẹ̀ bí olóúnjẹ méjì ju ọyàn tí ó mú láyé àyà rẹ̀ lọ àbí láyé obìnrin míì. so fa'in àbọ̀ àlẹ́ lẹ́kùn أولادهن منكم فأجرة بأجرة فبوابة ikú àwọn oṣù ọmọ ayé lọ́yàn ní ń ṣe ọmọ tiwọn náà fẹ́ jọ bí ṣùgbọ́n ẹ̀ẹ́dàn kankan fáwọn ọ̀hún fún òun náà òṣùwọ̀n òun náà fún wọn ní ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ fẹ́ gbà lórí ẹ̀ èyí ni pé èyí tó ẹjọ́ ṣe àdéhùn lórí ẹ̀. وليأمر بعضكم بعضا بما علق من سماحة وقيد النفس ẹni kíní kejì ẹṣẹ tó dáa léyìí tó yẹ pé ìdẹ̀kùn wà níbẹ̀ ìwà rẹ̀ náà wà níbẹ̀ tó yẹ pé olúkúlùkọ́ ló inú rẹ̀ ó dùn ní ìyá ó gbà pé wọ́n ọ̀gá rẹ̀ lọ́yọ̀ títí ọmọ òkú dàgbà ṣùgbọ́n iye báyìí ni yóò máa san. wọ́n ìlànà tẹ̀síkù àdàrẹ̀ fọ́ tẹ́ ẹ̀ bá wá gbà ẹni pé tí ẹnu yóò ọ̀bá kò lórí iye tí ọ̀kan fọ́sọ̀ fún ìrìn òun um, lè ápù mùrùdí àtùn òkùrọ̀ rẹ̀rọ̀ òun um, àlùmùsọ̀lọ̀kà obìnrin míì kọ́ bá bàbá tó ọmọ rẹ̀ lọ́yẹ̀ yàtọ̀ sí obìnrin tó kọ̀ ọ́ lẹ̀ yóò ṣe lọ́fẹ̀ẹ́ ni ẹ sanwó ni ìhó gbogbo tí gbogbo wọn bá ti rí ẹ̀yìn ti wẹ́lò míì tí ó fún ọmọ lọ́yọ̀ bó tilẹ̀ jẹ́ pé lónìí àwọn èèyàn àwọn èèyàn wọn ọ̀dà mú láti wárú ẹ̀ lọ mílíkì ni wọ́n máa fọ́ máa dé ìdàgbà ṣùgbọ́n kọ́ wá ẹni tí ó fún ọmọ lọ́yọ̀ yẹn ló dáa jù torí pé onígbé oní òjẹ̀ tí ọmọ dàgbà kó lágbára kí ọpọlọ rẹ̀ ó sì pè é pérépéré. so aya yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run mẹ́nu bá ìdá tí obìnrin o ṣe obìnrin tó kéré ni àbẹ́ tó ti dàgbà ni àbẹ́ lori lóyún sínú ni tọ́lọ̀ ti ṣàlàyé irú ìdá wo ni ó ṣe fún wa. ó wá ń ṣàlàyé fún wa pé tí obìnrin tí ó lóyún sínú tó bá bímọ ó padà lórí ọkọ kó kọ̀ǹtínú láti máa tọ́jú ìyá. torí ọmọ rẹ̀ títí ìyàwó yẹn ó fi bímọ. lẹ́yìn ìgbà tó bá ti bímọ tán àsìkò ìgbà rẹ̀ ti parí nù. Tàbí ọ̀pọ̀ ọmọ lọ́yàn tó bá fẹ́ kí ìyàwó sọ ọmọ lọ́yàn lè sọ wípé òun náà ló dáa jù. Èyí pé ọkọ yóò ní ìtàkà tí ọ̀pọ̀ fún ìyà lórí iṣẹ́ tí ó ṣe fún un. So ọlọ́ni àtìlú ìhónú náà من حيث سكنتم من وجدها وعلى قطع nígbà tó máa ń ṣe ìgbà lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ sínú ìgbó tí wọ́n ń gbé síwájú kẹ́ ẹ tó ń kọ̀ wọ́n sílẹ̀ níbi kẹ́yìn náà ń gbé kẹ́ ẹ dìjọ́ máa gbé. wọ́n láti bọ́ bú ìhun lẹ́bi tó lọ́yẹ̀ fún ààrẹ ìhun lẹ̀. ẹ mọ̀ sí pa wọ́n lára ní ti fífi ara ní ní òfin líle jókòó láti ṣe ìjà náà bóyá ń borí pé ojú sẹ́yìn ẹgbẹ́ lo yàrá tí wọ́n ń gbé ẹwà apara ni wọ́n ní ojú sí ara wọn ò ní gbà mọ́ tí wọ́n ti jáde kú. ẹ̀mẹ́sẹ̀ bẹ́ẹ̀ wà ìkúnnà ìlẹ́ẹ̀tù hàmù tí wọ́n bá jẹ́ àwọn tó lóyún sínú fàáǹkì kù àlẹ́ ìhìnnà hàtà yàgbọ́ àlọ́ ọ̀nà òun ó padà dáa kí ẹ tọ́jú wọn pẹ̀lú jíjẹ àti mímu títí wọn fi bímọ. tí wọ́n bá máa tí wọ́n bá wá bímọ tán nípa pé á pọ̀mọ̀ lọ́yàn tí wọ́n bá gbà páwọn ọ̀pọ̀lọ̀ yín lọ́yàn ẹ̀sọ̀ ìsọ̀tà fún wọn torí pé nǹkan wọn bá ń jẹ òun náà ni wọ́n sọ̀rọ̀ fún ọ̀rọ̀ fún ọ náà. sọ yìí ẹ̀rí ni pé ìwọ títọ́jú ọmọ àti oúnjẹ àti gbogbo ẹ̀ orí ọkọ lọ́wà. ṣùgbọ́n ìwọ pé ká tọ́jú ọmọ yẹn ẹni tó kọ́ sí jù òun lè yá lórí pé ọmọ kékeré ìtọ́jú tó ní ìyá lónìí. nígbà tí ó bá wá máa tọ́jú ọmọ yẹn kí ọkọ ọkọ san nǹkan kan fún un torí àti lè tọ́jú ọmọ rẹ̀ dáadáa. torí pé ọlọ́run ni wàhálà mọ̀lúùdì lẹ́hu rísíkò húnná wà kí wọ́n húnná bí màrún. orí ẹni tá a bímọ fún omi jíjẹ àti lílò pẹ̀lú dáadáa. بين لولان والوالدات يرضين أولادهن حولين كاملين obìnrin tó bímọ àwọn ni wọ́n tọ́jú ọmọ láti máa fọmọ yẹn lọ́yẹ̀ lọ́dún méjì pérépéré lèmọ́n àrọ́dà ẹni tí mo mọ̀ bọ́ fún ẹnikẹ́ni tó bá kù láti pé àsìkò ìfọmọ lọ́yẹ̀. tó níbi àsìkò ti wá nínú àyà mi tọ́lọ̀ ti sọ iye àsìkò tí wọ́n lò láti máa fọmọ yẹn lọ́yẹ̀. kò wá padà jẹ kọjá pé ilé ọkọ ni wọ́n jẹ kùsì wọ́n lè gbé ọmọ wọn lọ sílé òbí wọn ṣùgbọ́n owó ìtọ́jú ni máa wá bá wọn àwọn náà ti máa tọ́jú ọmọ ìdí tó ń jẹ́ báwọn lọ́kọ́ kíkún jù lé pé ọmọ wọn náà wo nǹkan ẹ̀kọ́ wọ́n tọ́jú ọmọ yẹn dáadáa kí ọmọ yẹn so ọ̀rọ̀ náà tó ní ìmọ̀ àrọ́dà ayé tí mo bọ̀bọ̀ fún ẹni tó bá fẹ́ pé àsìkò ìfọmọlọ́yẹ̀ eléyìí ẹ pé kò pa dandan kọjá pé oṣù méjì tọ ọdún méjì ní pérépéré ó lè má tó ọdún méjì àwọn ọmọ wọn máa ń yàtọ̀ síra wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí gan kò fẹ́ bí mú sí ọdún méjì lọ tẹ bá kan gbọ́dọ̀ fẹ́ dúpẹ́ torí pé ó ń kálukú orí ìtẹ́jú lọ́wọ́ wà sẹ́ni irú bẹ́ẹ̀ lọ́kùnrin màrú nígbà tẹ́ bá sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe máa bí àwọn ìyàwó ṣe máa tọ́jú ọmọ ẹ̀ ǹjẹ́ máa fún torí pé tí ọmọ bá wà pẹ̀lú ìyá rẹ̀ inú rẹ̀ ó kúrò fọmọ ọmọ wà pẹ̀lú òun yóò dá sọ fún wọn ká gba ọmọ lọ́wọ́ rẹ̀ sẹ́kì kò sí ìtò lọ. ìdí inú tọ́lọ̀ ti sọ pé láti bọ́ wà nídẹ́tú ìwọ́lẹ́dì ha wà láàmú olúdo lẹ́wù bí wọ́lẹ́dì ẹ má ti pa ọmọ lára láti agbọn bàbá rẹ̀ àbí kẹ́ ọmọ ńlá láti ẹ̀gbọ́n ìyá ẹ̀. ẹni pé torí pé bínú sí ìyá ẹ wà pa ọmọ lára àbí torí pé ìyá náà bínú sí bàbá yọ wà fà sí ọmọ ní ìpalára ẹ má ṣe nye ẹ jókòó fẹ́ gbọ́ra ilé fẹ́ gbọ́ra ilé ti tọ́jú ọmọ náà wọ́n ọ̀rọ̀ ní ọ̀bá jọ ọ̀bá yẹra wọn pàtàkì ti ọ̀dáwó ní tó kò sí ní ti pé tí bàbá tó wá ẹlòmíì yóò fọmọ rẹ̀ ní ọyọ̀. tó níbi ó láwọn tí ń bẹ lọ́rùn obìnrin tá a kọ̀ sílẹ̀ àti ẹni ọkọ̀ obìnrin náà sílẹ̀ gbogbo àwọn èdè ìgbà mẹ́ẹ̀sì yìí ó dá kólúkúlù ìfọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ tí ó bá jẹ́ pé obìnrin tó ń ṣe ìjà lọ́wọ́ wọ́n pe ìjà ti kíkọ̀ ọ̀lẹ̀ ni bákan méjì ni wọ́n jẹ́ pé kíkọ̀ ọ̀lẹ̀ tó kọ̀ ọ̀lẹ̀ kíkọ̀ ọ̀lẹ̀ tí ó lè dá padà ni àbíkọ́ pé kíkọ̀ ọ̀lẹ̀ tó kọ̀ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀rẹ́ èyí tó ti parí ní tí òun dá padà. Sọ tó bá pé ni dáńtó rọ̀jìrí èyí tí wọ́n kọ́ lè bá ìyàwó rẹ̀ padà. Àwọn tí ń bẹ lórí obìnrin tá a kọ́ lẹ̀ báyìí àbí ẹni tó kọ obìnrin sílẹ̀ alákọ̀ọ́kọ́ òjúbù sókúnlẹ̀ lára máa àgbàwò. tí ọba ní ìkankan tí tí ọba tí ìkankan tí ó jẹbi tí ó tí ó dínà ìyẹn ó ti kó ọ̀rọ̀ ìyẹn ní wọ́n sọ pé ẹlẹ́ẹ̀kejì ìdúró nàkàkà láha lè mú ìlẹ̀kùn ọ̀rọ̀ ìyẹn ní kí ọkọ ọ máa ná ọ máa lò fún ìyàwó yẹn títí ó fi parí ìjà náà kódà àti aṣọ wíwọ̀ torí pé wọ́n wá gbé lásìkò náà Ọwa aṣọ fáwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ àti ìyàwó tí ó ti pọ̀ tí ń ṣe é dàgbà. ẹlẹ́ẹ̀kẹta ọ̀ràn yẹn lórí ìyàwó tí ń ṣe dàgbà fún lóun fẹsẹ̀ mọ́lé kọ́mọ́ máa jáde kòkòkò àyàfi pẹ̀lú ìyàwó rí èrè pẹ́ pẹ̀lú ọ̀ràn ìyàwó tí ó lè jáde bóyá kò lálàáfíà ní ọ̀rọ̀ ọ̀gbìnì eléyẹ ṣàbùrú lú ẹ̀. lórí pé ọlọ́run ní iná kúkúrú ju òun ná níbo yóò ti yí ńlá wà láyà kúrú jùlọ ilá ẹ̀yà tí ìrìn àbíṣọ́ àìṣọ́ ti lè bá jẹ. ẹlẹ́ẹ̀kẹrin àrọ́ọ̀mù ni lórí rẹ̀ kí ó wá máa dá ọkùnrin ní ìgbóhùn torí pé ọkọ ti kọ́ ọ́ lẹ́sí kí parí ìjà kódà gan-an wọn gbọdọ̀ fi ṣeré ẹni pé kí wọ́n fi ṣàwàdà ọkọ ní àyà alágbájá ẹkú gbélé o tó àwọn dúró ẹ bá ṣe tán gbogbo ẹni ọba gbọ́ yìí ó ti mọ ìdómi tó irú ọ̀rọ̀ báyìí gan ọkọ̀ gbọdọ̀ wáyé tó títí ó fi parí ìjà torí pé ìbàjẹ́ pọ̀ lára àwọn obìnrin òní torí pé ọkọ rẹ̀ ti kọ́ onẹ́ẹ̀sì ni ọgbẹ́ jáde tẹ́lẹ̀ síwájú kó tó parí ẹ̀jà yẹn àwọn tí wọ́n ń fẹ́ láti ta ni ó ti máa bá sọ̀rọ̀ lónìí tí fóònù bí wà wọ́n máa sọ̀rọ̀ kò tẹ́ tí ó bọ̀ àwọn méjèèjì náà ni wọ́n jọ náà tó ń tán sọ ẹ mọ̀ tí wọ́n rántí pé ọlọ́run ń gbọ́ torí pé ọlọ́ni ọ̀bọ̀ òwúlẹ̀ ti hùn náà àhàkù bí rọ́bì ní màtìdáàlì ọkọ wọn olókìí lẹ́kọ̀ọ́ sí jù kọ́ dá wọn padà sílé jẹ́ lómìn lọ láti ta tí wọ́n ń bá sọ̀rọ̀ pẹ̀lú tọ́láàtì káàtì tọ́láàtì àlùbáàdì èyí ni pé èyí tó ti parí láàrin ọkọ àti ìyàwó tọkọ òde dá padà mọ́. eléyẹ bákan méjì ni ìmọ̀ akọ́jọ́ pé olóró fúnnu àbí kó sì jẹ́ pé ìṣòro rárá rẹ̀ ó padà dán fún ọkọ̀ kókó ní ibùgbé ẹlẹ́ẹ̀kejì dandan ni lórí ọkọ̀ kókó ní jíjẹ àti mímu ẹlẹ́ẹ̀kẹta dandan lórí obìnrin ọ̀run náà ó fara mọ́lé ó jókòó sínú ilé tí ò ní jáde àyàfi pẹ̀lú bùkátà tó lágbára jíjáde rẹ̀ torí bùkátà tó lágbára àdéhìí tó ṣe lẹ́kọ̀ọ́ àti wa lẹ́yìn ní àná àti ìjẹta náà ó ní àdéhìí jáde tó lọ bá àlẹ́bí sallallahu alaihi tó ní àìsí òun ọkọ̀ rẹ̀ kọ̀ ó sì dẹ́bí nù tó ti wù tí ọ̀bá yẹn lọ jayọ́ bàjẹ́ ọwọ́ á gbìyànjú àti lọ sóko. àwọn ará ilé rẹ̀ wọ́n kọ̀ fún wọn jágbe mọ́ ha ni òun bọ̀ wá di àlẹ́bí sọ́mọ́lá wà ayọ̀ sọ́lẹ̀ ó ní àlẹ́bí sọ́mọ́lá kan sọ pé wọ́n lọ dẹ́bí inú rẹ̀ lóko lórí pé tó já dẹ́bí inú rẹ̀ tán ó lè jẹ́ pé ẹ̀ rí sádàkà àbí nínú rẹ̀ tó kò lẹ́tọ̀ọ́ eléyìí ló fi hàn pé jíjáde rẹ̀ torí bùkátà tó lágbára lọ́sọ̀ọ́ ìpàbùrú rẹ̀. sọ ẹlẹ́ẹ̀kejì tó bá pé obìnrin غير حامل tí kò lóbi tí kò lóyún ní òun náà nǹkan ń bẹ fún èkó lólólórí ń bẹ fún omi bẹ fún òun náà. níbi jíjẹ fún àti ibùgbé àti aṣọ wíwọ̀ ọ̀pọ̀ wọ́n bìrẹ̀ èyí pé níjẹ fún obìnrin tó lóyún jíjẹ àti mímu lọ níbí ọ̀ràn ẹ̀rí lórí ọkọ ṣùgbọ́n tí ó tẹ̀lé gẹ́gẹ́ bí ibùgbé eléyìí ti fi ọ̀ràn ẹ̀ lórí ọkọ torí pé kò ní ìwọ ibùgbé lọ́rùn rẹ̀ ìdí ni pé àdìsù Fátímà bíntì Kays nígbà tí ọkọ rẹ̀ kọ̀ ọ́ lẹ̀ ní kíkọ̀ ọ́ lẹ̀ tí kò lè dá padà náà ó wá wá bá ẹ̀lẹ́bí sallallahu alaihi wa sallam wípé ọkọ̀ tí ọkọ̀ òun tó kò ń lẹ̀ kò sí nílé ó sì ránṣẹ́ sáwọn tọ́jẹ́ bí àbúrò rẹ̀ nítorí kí wọ́n máa fóònù ní jíjà àti mímu ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n fóònù. àrẹ́bùbá kan pé máa náfà pàtàkì ilá ẹ̀ńtọ̀kù ní àmìlà ó ní nǹkan kan lórí wọn nípa jíjà àti mímu àyàfi tó bá pé olóyún lónìí kù. eléyìí fi hàn obìnrin tó lóyún lásán nínú obìnrin tá a ní kíkọ́ ọ́ lẹ̀ lọ́sẹ̀ parí ó nìkan ló lẹ́tọ̀ọ́ sí jíjà àti mímu àti ibùgbé. tó mo ta gbélé yìí. ìdá ẹlẹ́ẹ̀kejì omi èyí tí ọkọ rẹ̀ kú. àwọn tọ́jọ́ náà yẹn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ omi kọ́ faramọ́lé kó jókòó sílé kọ́ torí pé ọ̀nẹ́bí sallallahu alaihi wa sallam ó sọ fún fíríyà bíntì máàlì ó ní òmùkútí fi bẹ́ẹ̀dì jókòó sílé rẹ̀ hátà yablugha al-kitabu ajalahu títí àsìkò ìgbà rẹ̀ yóò fi parí. وفي رواية عن رواية من هنا أمكثي في بيتك الذي جاء فيه نعي زوجك jókòó sílé rẹ tọ́tọ́ wà nínú rẹ nígbà tí ìròyìn ikú ọkọ rẹ dé bọ̀ ibẹ̀ náà ni ó jókòó sí òní jáde kódà eléyìí àwọn àfáà mi gbọ́ yẹ pé kódà kan pé ilé yìí ìlọ́ wà kìí kò ọkọ̀ nígbà yẹn ó jáde ó lọ sí àwọn kan níbi tó wá wà ní ni wọ́n bóyá èyí tó jọjú náà ni pé nínú ilé ọkọ rẹ̀ ni ó jókòó sí. ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ jáde àyàfi pẹ̀lú bùkátà èyí tó lágbára. ẹlẹ́ẹ̀kẹta ó pa dandan ó sopó lórí ọkọ rẹ̀ ní àsìkò tí ó jókòó yẹn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá òní òní òní sọ̀tọ̀ òní ìtura ẹ̀rí sára àwọn yìí àwọn ni tó di tó jẹ́ ìwọ̀ fún yọ́ máa wẹ̀ yọ́ máa wọ tọ́tọ́ mọ́ ìtọ́kù ní ṣe ọ̀ṣọ́ débi tí ọkùnrin ní oṣù rí yọ àfẹ́ òṣè bọ́yá òun òun fẹ́fẹ́ sọ wípé ẹnì tí ó jókòó ìbànújẹ́ kì sọ̀tọ̀ ni ó lòdì sí pé èèyàn jókòó ń banújẹ́ lórí ọkọ tó kú kó wá máa kọ̀kọ́ eléyìí ò ṣe ìjókòó ìbànújẹ́ tó eléyìí ni wọ́n ń pèbò fún. ẹlẹ́ẹ̀kẹrin èyí ni pé kò sí jíjẹ àbí mímu fún láti ọ̀dọ̀ ọkọ torí pé nígbà tó kọ ti kúrò tọ ẹni tí ń bẹ láàrin òun àtọkọ ti ti parí àwọn tí ogún tọkọ tọkọ bá ti ilẹ̀ tí wọ́n jọ pé pẹ̀lú àwọn tó ń gbogbo. nǹkan míì tí táyà ìwà sọ̀rọ̀ rẹ̀ ó ní àrọ̀bọ̀ fífún ọmọlọ́yẹ̀ fífún ọmọlọ́yẹ̀ àwọn afáàní ọ̀ràn ìyẹn lórí ìyá tó bímọ pàápàá jùlọ tí ọmọ yẹn ò bá gba ọyàn ẹlòmíì ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yẹ lórí bàbá kọ́sán owó kan pàtó kí ọ pé ìyá tí ó ọmọ ọlọ́yàn. eléyìí ni ọ̀rọ̀ Imam Malik Abu Hanifa oníláyà di bọ̀bọ̀bọ̀ àdàgbòmù ìhà òun láti gba responsibility pé òun lòwọ́ òun lọ́yẹ̀. àwọn ẹlòmíín ní yẹ́jì bò rọ̀bọ́ àlàkùn ìkúlẹ̀ hàn wọ́n ní ọ̀ràn yẹn ní lórí ìyá gbogbo ọmọ yẹn lọ́yẹ̀. yádà ọmọ yẹn ọmọ yẹn lòmí o àdúgbò bẹ́ẹ̀ yọ lòmí o ọ̀ràn yẹn ní lórí ìyá gbogbo ọmọ rẹ̀ lọ́yẹ̀. wọ́n lọ́la kúlẹ̀ hàn ohun tí àyà sọ àti sàlàyé àwọn ìyapọ̀ ẹnu àwọn àfa ìkẹ̀kẹ́ tí ó ti pẹ́rẹ́ nìyẹn torí pé kò sí tí a tún dojúkọ lẹ́yìn bàbá bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́tọ̀ pé kí ìyá ó kọ́mọ ẹ̀ lọ́yẹ̀ tí bàbá ó ti san lọ́yẹ̀ tó Náà, ọlọ́ni ni yóò àti mú àti. ينفق ذو سعة من سعته ومن قدر عليه السوء فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسره يسرا. Ọlọ́run ní ilé yóò fi gbogbo sáà ti lè sáà ti sí. nípa pé obìnrin fẹ́ ìdà yálà obìnrin yẹn kíkọ̀ ọlẹ̀ ọkọ lè dá padà ni àbí obìnrin ń ṣe ìdà ó ní olúsínú àbí ń ṣe ìdà ìgbéyàwó ti láàrin ọkọ ọlọ́ni ìlú ń fi kú lòsá àti lòsá àti jíjẹ ní fáwọn

ọjọ́ kan nínú ẹ̀ ọgbọ́dọ̀ lẹ́yìn nú gbogbo eléyìí kò ní àjẹ rẹ̀ ọkọ yóò ṣe gẹ́gẹ́ bí agbára rẹ̀ bá ṣe lọ́wọ́. ọlọ́ni wọn lọ kúbi ọ àlẹ́ yìí sùn gbogbo ẹni tí ọ̀gá ní lódodo títẹ́ tálíkà ni tàbí yóò ń ọ̀nà òun náà kò ná déédéé lọ́wọ́ ìtàkùn rẹ̀ láyò kẹ́lifù náà mú lọ́sẹ́ni ìlànà àṣà àṣà ọlọ́run kì í kì í ẹni pé ọlọ́run kì í gbé kankan sí ọrùn ọmọ ẹrú rẹ̀ àyàfi tí ó bá fún ẹrú rẹ̀ náà lágbára rẹ̀ tẹ̀yẹ́dà àbùgbọ́n ọba àdà òṣèré yóò sọ èyí bára bá ní tí ò ní ọlọ́run lè yípa padà sí ọ̀padà wáyé. àbá onímọ̀ yẹn sàrọ̀ ní ilé yóò fi kò gbọ́wọ́. مما وسع الله عليه على زوجته المطلقة أقا قلنا من طلع باتني أرجك كل lórí ìyàwó rẹ̀ tọ́kọ̀ lẹ̀ وعلى ولده àti orí ìyàwó ọmọ rẹ̀ إذا كان الزوج ذا سعة الرزق tí ọkọ bá ní lọ́wọ́ ọ̀nà nínú tọ́lọ̀ ومن ضيق عليه في الرزق وهو الفقير ṣùgbọ́n ẹni tí ọlọ́run tún àrísìkí máa tí ò ní owó omi fàṣíyè sálíkà pàdéyọ́nfíìsì ní ma àpọ̀ ọ̀gbọ́ lòrùn kó náà ọ̀nà nínú tọ́lọ̀ bá kún láyé sẹ́ńdà fún fàṣíyè nígbà máa yẹ sẹ́ńdà fún àìsàn torí pé ìtì agbé sọ́ọ̀rù tálíkà irú ẹ̀kọ́ la gbé sọ́ọ̀rù rẹ̀ ẹ̀ńtó ní ẹ̀ńtó ní yóò fi déédé tó ní rẹ̀ bẹ́ẹ̀ ni àtàríkà náà yóò fi déédé fọ́nà ìfọ̀n سيجعل الله بعد ضيق وشدة فئة وغنى ọlọ́wọ́ ọba yóò yí gbà padà lẹ́yìn àìní ọlọ́run mú ọ̀rọ̀ wá lẹ́yìn àìgbàláyè ọlọ́run kọ̀ padà wá gbàláyè. sọ áyà yìí ọlọ́run sọ níbo mi láyé fẹ́mi fún lọ́rùn lọ́sẹ̀n ìlà òwúsù àhà ọlọ́run ọba kò ní gbé nǹkan sí orí ẹ̀dá rẹ̀ àyàfi tó bá ọlọ́run láti ṣe ìbínú tọ́lọ̀ fi ní fásitì lọ́ra mẹ́tàfà àtúnyìn ìnàmà àlùsírí yóò sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé àtúntò bẹ̀rẹ̀ ìmọ̀ àyà tí àwọn àyà tó á tẹ̀lé sí àwọn àyà tó ní àgbáyé tó pọ̀ ní gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ náà bóyá sáfà láti ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ fún ìbéèrè wàkà ayé mi nǹkan yẹn tó náà. أفأتي من قرية عجت عن أمر ربها ورسله فعاتبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها بشرا قال لي وكأي من قرية عتت عن أمر ربها mélòó mélòó nínú àwọn ìlú tí wọ́n torí kunkun sí àṣẹ ọlọ́run ọba wọn wàrúsùlìhì àti àṣẹ òjíṣẹ́ ọlọ́run ọba wọn fàhà sábẹ̀lá ha ìsáàbà ìṣẹ̀dúdà àwa ṣe ẹ̀sán èyí tó tọ́ tó le koko àti fún wọn lórí ìwà ìfẹ́ wọn. وعذبناها عذابا نصرا أوافي يجوى ìyà tó tóbi tí ọkàn kàn tí ọkàn kàn tí ọkàn pọ̀ òun láti jẹ wọn. Bàdáàkọ́ wà báàdà àmìlá. Wọ́n wá tọ́ ìgbẹ̀yìn aburú wọn wọ́n tọ̀ wò. Wàtáàdà àkìbàtò àmìlá kò Ìgbẹ̀yìn náà ìgbẹ̀yìn kọjá pé òfò ni wọ́n ṣe. Ọlọ́run àkọ́kọ́ àmì. عطاء لم يسرني وكثير من القرى عصى أهلها أمر الله وأمر رسوله ورسوله ìpẹ̀lẹ́lò nínú àwọn ìlú fẹ́ pé àwọn tó ń bẹ̀rù náà wọ́n kọ ti ọlọ́run àti ti òṣìṣẹ́ rẹ̀ wọ́n torí tó pé wọ́n tà máa da òfin kòrìyà nìyí bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ nìkínú níbi ìgbéraga tí wọ́n ń ṣe tọ́lọ́run wà fún kìrìhìmù àti àìgbàgbọ́ wọn fàáfà bìnà hùn ala àmàlẹ̀ ìsìnkúrì ìsáàbà ìṣẹ̀lẹ̀bà àwa ṣe ìṣirò sẹ́ẹ̀nu àfọwọ́lẹ́sàn rẹ̀ méjì díẹ̀ ilé ayé ṣùgbọ́n ìṣirò tá a ṣe fún wọn ìṣirò tó le koko ni وعذبناهم عذابا عظيما منكرا أو قد واتي إذياتي tóbi léèkì ọkàn lọ́kọ̀ọ́ kódà ẹ̀ ń dá sí àwùjẹ tó ń náà bá ilé ọkàn rẹ̀ ọkọ̀ fàtẹ̀jábùrà sú àkíbàtà òkú gbòdì wọ́n wá tọ́ aburú ìgbẹ̀yìn iṣẹ́ wọn àti ìgbéraga wọn wà kúfìrì àti àyàgbàgbọ́ wọn ọlọ́run fún wọn kú ọkọ̀ wò ń tá a sì tọ́wò èyí mí ni pé a padà wá jẹ́ ìtọ́wò lásán nìyẹn wàkánà àtìbà tukukurihim halakan wà fúsọ ọ wá jẹ́ pé ìgbẹ̀yìn àìgbàgbọ́ ìparun ni àti òfò lẹ́kùnkùn rọ̀lẹ̀ bá àdáwò léè tí ò sí òfò tuntun. ìtumọ̀ eléyìí ni pé lẹ́yìn ìgbà tí ọlọ́run tó pa wá láṣẹ nípa ọ̀rọ̀ obìnrin wípé tí a bá fẹ́ ọkọ̀ obìnrin kan kọ sí àsìkò tó tọ́ bákan náà nígbà tó sàlàyé pé ó ti padàdà lórí obìnrin náà kò kẹ́ ẹ́ gbà síwájú tó tó jáde lọ fẹ́ ọkọ mi ọlọ́run sọ ọ̀rọ̀ nípa níná àti lílò lórí ọkùnrin olórí obìnrin tí ń ṣe ìjà nìyẹn. bákan náà ló kì wá lọ wípé a gbọ́dọ̀ kọjá ẹnu àná rẹ̀ wípé gbogbo tó bá kọjá ẹnu àná rẹ̀ eléyẹn òun ó ṣe àbòsí sórí lọ́lọ́wọ́ ń kí lọ níbí ká má ṣe gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ti rí kọjá síwájú wa bí wọ́n ti ṣe tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣiṣẹ́ wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wá sí ìyá rẹ̀ jẹ wọ́n wípé báwa náà ọba níkàlẹ̀ lè jà wá náà ọlọ́run kó ọlọ́run wa ni ẹ̀jẹ̀ ló ń sálmà kàáyìn orúkọ ádàbí a mélòó mélòó lóòótọ́ fi hàn pé ó ti pọ̀ ó pọ̀ nínú àwọn àlú nígbà tí wọ́n dápa ìlú ni wọ́n mí àbáwọn tí ń gbèlú àwọn tí ń a gẹ́gẹ́ bí ọlọ́run ti ní wàtálìlì kọ́rìyà tánilẹ́tì kùnà ìhà ẹ béèrè lọ́wọ́ ọ̀dún tá èyí ni pé àwọn aráàlú nínú ìlú tá ẹ lọ́wọ́ wọn. ni wọ́n pọ̀ nínú àwọn ìlú láwọn tí wọ́n ti kọjá láwọn tí wọ́n kọjá ẹnu àlọ́ ọlọ́run wọn ọ̀tẹ̀lé tó ti tẹ́ rẹ̀ wọ́n ṣe àgbẹ̀rù tí ọ ń lọ́wọ́ jẹ́ pé Now. tí wọ́n ṣe àbẹ́rùgbọ́n فكانت نتيجة ذلك أن تجلى عليهم أفعالهم فواجه أقضي أقضى أقضى أسيرة فوا قبوبكم فتوى سيئة أقولي وجازيناهم عليها جزاء عادلا أوا سوال فارس ليه قضيتي تزيد سالي وجهي بلوطو عذبناهم عذابا فظيعا قد يجزوا مية تكب وعاقبناهم عقابا نفرا إذ ياما إذ ياما كلمة نقرا قل هو أو نقرا قال إني فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا ووافق ìgbẹ̀yìn iṣẹ́ fún wọn kọ̀wò ọwá jẹ́ ìgbẹ̀yìn náà ìgbẹ̀yìn tó burú ni ìgbẹ̀yìn ẹ̀parun ní ìgbẹ̀yìn òkò kẹ́lìmà wà báyìí ápùlù kẹ́lìmà yìí wọ́n ni àtìkọ̀l ní tó wúwo ìbẹ̀rẹ̀ tí wọ́n sọ pé àpọ̀ àmú àlùwàdí oúnjẹ tó ń mu èyí ni pé léè tó ń mu lórí ìfun ìfun tí ó lọ nínú tó ó ti ó ti ó ti ó ti dájú pé ẹni tó ẹ̀ òun náà yóò fara kó ìlera so wà báyìí ẹ oní consequence bad consequence àbí evil result iṣẹ́ tí wọ́n ṣe àpadà sí rẹ̀ tó burú òní wọ́n pè ní na rẹ̀. ọ̀rọ̀ náà tó ní wàtà ẹ̀yìn ní ọ̀rẹ́tì mélòó nínú nínú àwọn ìlú tó yẹ pé wọ́n kọ́tọ̀ lọ́rùn tí a sì fi yẹ ẹsẹ̀ ọlọ́run wa ní àyè tó pọ̀ nínú Al-Qur'an ní ètò ṣe àlàyé tó pé pérépéré nínú rẹ̀ lọ ọlọ́run ní wa ka'ayyin min qaryatin ahlaknaha wa hiya zalimah mélòó nínú àwọn àlú ta pàwẹ́rẹ́ léyìí tó jẹ́ pé àwọn lọ́sọ̀rọ̀ fi sórí ara wọn. fa hiya qawiyatun ala urushiha nígbà tá a pa ẹwẹ́ apá ìlú lẹ́rẹ̀ẹ́ pẹ̀lú ìlú wọn ni gbogbo tí wọ́n ní inú ẹ̀dùn ju ẹ̀dá apárẹ́ kódà wàbí irin muhammadu àti kànga tí wọ́n ń tó ń tìṣẹ́ sí mu ni gbogbo ẹ̀dá àdàwó wà kọ́kiri mùsẹ́ yàrá àti ilé ilé ńláńlá tí wọ́n kọ́ gbogbo ẹ̀dá àdàwó lé wọn lórí. tó ọlọ́ni mélòó nínú ìlú tó ń parẹ́ torí pé kí ni wọ́n ṣàbò sí. irú àbòsí wọn lọ ṣe àbòsí fẹ́ẹ́ àwọn afáàní oní alukókòrò bìlá wọ́tà sí ìdòrò sọ̀rọ̀ oní kí akẹ́kẹ̀rí tọ́lọ́run àti pípe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ìdínú tọ́lọ̀ fi pa àwọn èèyàn bẹ̀rẹ̀ ọlọ́run sọ níbomi wọ̀kẹ́dáàlì ka ápùrọ̀ bí ka ìdá akọ̀dà kúrọ̀. وهي ظالمة إن عقده أليم شديد bẹ́ẹ̀ náà ni ìgbàmú ọlọ́wọ́ ọba rẹ̀ nígbà tó bá bá àwọn ará ìlú kan mú tí wọ́n ṣe àbòsí sórí ara wọn tí wọ́n kọtọ náà àti tòkítẹ́ rẹ̀ nígbà tá a bá bá wọn mú ìgbàmú tó le kókó ni la máa bá wọn mú. wọ́n nu Sahih Bukhari àti Muslim nínú àdìsí Abu Musa al-Ash'ari ìpè àlẹ́ sallallahu alaihi wa sallam sọ pé inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflih. ọlọ́wọ́ bá a máa jẹ alábòsí lẹ́kẹ́ á jẹ lẹ́kẹ́ hatta idha akhadhahu lam yuflih. títí ọlọ́ọ̀bá ilé kò ní ilé bọ́ nínú ìgbàgbọ́ ọlọ́run. onítọ́ bá wù ọ̀rọ̀ ọlọ́run tó ní وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد بل نتري بẹ́ẹ̀ni àlámọ̀ ni ọlọ́run ọba rẹ̀ tó bá ilé gbá àwọn aráàlú kan mú láwọn tí wọ́n sàbò sí sórí ya pe nígbà tá a bá bá wọn ìgbámú tó le koko làwọn wọn ààbò lórí ààyà yìí lórí àsìkò yìí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run tuntun tó ti wà ní ládẹ̀ èyí tí a ṣe àsìkò ọlọ́run tuntun rí ẹ̀jẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.